sẹ́nu ahmed rahimahullah ta'ala nínú òṣèlú súnmọ́ ẹ̀wọ̀n ẹ̀mẹ̀tíra òṣèlú súnmọ́ náà ń pè àríbẹ̀ kọ́ torí pé nínú lànà àwọn àfáǹgà mi iṣẹ́ ìbá fi bẹ̀rẹ̀ tíra àbí tọ́pìkì tó bá fi bẹ̀rẹ̀ àbí ṣápítà tó bá fi bẹ̀rẹ̀ ẹlẹ́ ibi tó kọ tíra yẹn òṣèlú súnmọ́ ẹ̀mẹ̀ àbá kọ́kọ́ dárúkọ náà nàbí tó kọ tíra yẹn lẹ́nu rí ṣòrútò sọ̀látò ṣe tíra àwọn mi àdámù mọ́ṣí ìlàlẹ̀ mọ́ṣí pẹ̀lúkọ tíra ìtẹ́kọ̀ ọ̀tọ̀ ilẹ̀ fi sọ bẹ́ẹ̀ ni òṣòlù súnnà ilẹ̀ alimọ́mù awọ́dẹ̀ òṣòlù súnnà ti ìdàlẹ̀ ibi ta bẹ́ẹ̀tì súnnà lé lọ́dọ̀ wa lọ́dọ̀ àwọn ẹni ìṣíwájú pé oní súnnà nìyẹn ìta fi mọ́ ni pé àtàmọ́ sók lè mọ́ mo lè fẹ́ gbọ́ pọ́ǹtì yẹn yìí ìmọ̀mù ahmed ní sáfìmọ̀ ni pé ìtàn fàábà dúró lé lórí náà ló máa ṣe kíni ló máa máa ṣe ayé pé ká tó lè mọ̀ yẹn súnnà kí ni ó jẹ́ ẹ bá mi lọ ká tó lè mọ̀ yẹn ló ní súnnà kí ni ó jẹ́ àìgbọ́n tí mọ̀mù ahmed sọ táwọn òfin lóòótọ́ lágbẹ́jáde súnnà yóò wà lórí táwọn sọ̀hábà dúró kí wọ́n nẹ̀rọ àbájẹ́ pàpà sálà ayẹ́ pé tí yóò bá bẹ sún nẹ̀ gbogbo ọ̀jẹ́ ta kọ́yọ̀ ikí ni sálàfì ìtumẹ̀ ènìyàn Imam Ahmadu ká kọ́kọ́ ló sọ lé àlébí tá sẹ́yìn náà ló sọ bí ní pèpè sí lánàá ní pèpè sí kéde ní sọ̀hábà bọ́lọ̀ tani àwọn mòmìnì àwọn sọ̀hábà bọ́lọ̀ sọ pé bára ẹ bá gbàgbọ́ báwọn ẹni ṣe gbàgbọ́ ẹgbẹ́ ogbó túnlẹ̀ tẹ́ bá pàtó mọ́ra rẹ̀ tí ò bá gbọ́yé lágbọ́yé ẹ̀sọ́ àbá kéèṣe gíní kéèṣe súnlẹ̀ ìkánú ọ̀sọ́lápùwà lọ́sọ́ yìí dóbi bẹ̀rẹ̀ tẹ́lá ẹ̀yẹ pé òṣùlẹ̀ súnlẹ̀ ti ń dànà ìta bẹ́ẹ̀tì súnlẹ̀ lé lọ́dọ̀ wa táà mọ̀ ní súnlẹ̀ o ní àtàmọ́ sók bìmọ̀ kánà alẹ́ àfáàbọ̀ ọ̀sán ọ̀sán nígbà táyà ń jáde ogójì ọjọ́ ẹni kẹ̀kẹ́ ọba ti báyìí ọtí ṣe níbo lẹ́tí rí ẹni súná náà ló sọ wọ́n kà kóòtù àyà kan fún ẹni wọ́n ti kóòtù àdìsí fún. ìwọ wa òkò òkè nígbà tẹ mú àyà ìwà tẹ súná ló sọ tẹ kóòtù àdìsí àwọn tá a bẹ́ẹ̀sì súná lórí àgbọ̀yé wọn ṣé máa ti gbọ̀yé nìyẹn. àbí nígbà tó lásà látúndé ó láti ní ẹ̀kọ́ nínú ẹ̀kọ́ ọlọ́lẹ̀ ti pàwà láti pé yàrá ilẹ̀ tí na àmọ̀nú sọ́lú àlérí wàtàlì mú tẹ̀sìlì mọ̀ ọlọ́run àtàmàlẹ́kà ń sáfà látù kódà aláàfà tó ti pé ọ̀run àjòkó bá àtàmàlẹ́kà ní jòkó náà ti ṣe lẹ́gbà ló wá pé àwọn èèyàn pé ẹ̀yìn èèyàn náà ẹ̀yìn ẹ̀dá sàlátù lẹ̀ ẹgbẹ́ jámù ló wá sọ́lú àtàlì mú tẹ̀sìlì mọ̀ ẹgbẹ́ sàlátù òun wá dá sàlátù lẹ̀ ó mẹ́rin wá ní kùránì àbí òmùwá ó mẹ́rin wá ní súnà àbí òmùwá ṣùgbọ́n súnà yẹn kí ni àfáàfẹ́ foundation ta ló pèsè lé lórí ẹ̀hẹ́n ìdíbà ti wá bù pé àwọn tó ní àtẹ̀lé tó bá lè ní kọ́bí mọ́ pàtàkì tó ní àti sàlátù nìyẹn o ẹ̀hẹ́n tó ní àtẹ̀lé ni àmírù àsàlátù wọn ta ni míṣẹ́nà wọn ilé ta ló ti kátó lè gba ń tọ́ ọlọ́mú wá nù súnà yìí ó mẹ́gbẹ́ ẹni tí ó kò fẹ́ súnà lẹ́nìí ibi tí ó bèèdì ẹ̀lẹ́ lórí ní kíni àgbọ́yẹ̀ sàárà tí ó bá ní mẹ́rẹ̀ lágbọ́yẹ̀ sàárà nǹkan mì ní sọ tálásìkiri náà bá dé ọlọ́ni ọba zikiri àbí ọ̀sá kiri ó nà láàkẹ́ sí rọ́ ọ̀sá kiri abẹ́sà kiri lọ́pọ̀lọpọ̀ Bára zikiri láì átìbá tọ́tọ́ kó tẹ hadith lọ́nà mẹ́rin wa wọ́n bá dá àtúndìrí tẹ́lẹ̀ ó tún fi bàǹdìrì ó fi gẹ́gẹ́ sí yóò fi dúró lórí ẹ̀rí tó mú ẹ̀ ṣùgbọ́n ẹ̀rí tó mú ẹ̀ búníyà àlá ayé àká foundation wọn lẹ́mọ́ ilé lórí ẹ́ kìí ṣe foundation ẹ̀ta àwọn sọ̀hábà kan ní àtẹ̀lé bẹ́ẹ̀ pé foundation ẹ̀ ọ̀sọ̀ ẹni tí mo lu bàǹdìrì láyé sọ̀hábà ọ́ ti sọ àbí láti wáyé ká rẹ̀ ó mi pé gbogbo dábà mọ́ gbọ́yé inú sínú ẹ̀bá àti mọ́ gbọ́yé rẹ̀ ìyẹn ni Imamu Ahmad rahimahullah ta'ala ń sọ fún ọkùnrin àbúrẹ́ Hasan al-Maimuni ó ní iyyaka an tatakallama an mas'alatin laysa máa sọ nǹkan nípa ọ̀rọ̀ ẹ̀sìn tọ́ lẹ́yìn tó ti ṣíwájú o torí pé ìwé dábàá sọ agbọ́dọ̀ lébele agbọ́dọ̀ gbà lọ́dọ̀ àwọn sálásù tí ọlọ́ni àtẹ̀lé wọn sálẹ̀mí ni àtẹ̀lé wọn ẹwọ wọn tó dẹ̀dẹ̀ ìrúlé náà gbogbo àwọn sáájú tó yẹ pé okùn okùn ògùn lọ́dọ̀ ta ni ìbànẹ́bí gbogbo oníṣẹ̀jáde wo kìràkìtà wọn sí gbogbo tó ń ṣe amọ̀bí tó pọ̀ ẹ̀ ti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ lé 100 years ni o àbí bẹ́ẹ̀ tó bá sì tó bẹ́ẹ̀ àwọn àlẹ́kọ́ àlùmọ̀sùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tinkerbrand àwọn onítọ̀rípọ̀ tẹ̀wọ́n ju ẹ̀ ara tiwọn torí pé wọ́n sọ ẹni tí àwọn ń tẹ̀lé ìwọ́ wà wó lànà ẹ̀yẹ pé òkèé kíníkà hamada ti já ní ọdún báyìí lókè ayé pé before bàyẹ̀ kò sí ìfẹ́sì ìtumẹ̀ ni yẹn before bàyẹ̀ kọ́ àlàwẹ̀ yẹn ń ṣe tọ́lẹ̀ ẹjọ́ bá ti ti já ní ayé ẹnìkan ní kò lè wà lùjẹ́ náà before bàyẹ̀ ń kọ́ ìlànà tánà ẹ̀fíṣẹ́sì láyé táyẹ bá bẹ̀rẹ̀ sọ́rọ̀ ìtorí ẹnìkan sí tó kùn rìbá bẹ̀rẹ̀ lọ́dọ̀ àlẹ́bí tí sọ ní pé ẹ̀sán wábí fún bàwọn ẹ̀sẹ́ kí ni wọ́n ẹ̀sẹ̀ tó gbé tó ó mẹ́ pé tó wà tó sórí ire jù fèsì bá gba pé yẹn tẹ̀lé yẹn ọ̀lẹ́ ẹ̀nẹ́rẹ̀ tó tẹ̀lé lẹ́yìn sára yẹn nìkan ní àwọn orin lápáyé mọ́kẹ́ ni wà kó lo xayẹrí fèsì bá ìmọ̀ sálá wà kó lo sàárẹ̀ fèsì bá ìmọ̀ sálá kó lo ó wà ní kéèyàn tẹ̀lé ẹ̀ta lọ sí síwájú wa orí kan bẹ̀rẹ̀ wàkúrò ṣẹ́rù gbogbo aburú fífìtì dá ìmọ̀ ìkálà ó wà ń bi àdádá ẹ̀fẹ́ ẹ̀fẹ́ wá lẹ́yìn lẹ́yìn ní gbẹ́gbẹ́yìn tẹwà dálẹ̀ sábà ní ká máa ka ilé òkú níbi ìjọsìn ní níbi àdó àtiṣe níbi níbi ìrántí ọlọ́run yóò gbogbo nǹkan àdádálẹ̀ àdádálẹ̀ àdádálẹ̀ tó pọ̀ bẹ́ẹ̀. tí wọ́n bá níbi ṣe pèpè sí lánà rẹ̀ yìí kódà rí náà sábà náà tó wá pèpè sí ìlànà wa ní kẹ́ tẹ̀lé o ẹ̀rí tẹ́ ẹ̀ bá fẹ́ sọnù. abdullahi bin Mas'ud rọ̀dí aláfààlà àná ìkan náà wọn ti bá rú sàhábà náà àgbà sàhábà ẹgbẹ́ ọjọ́ sọ ó ẹnikẹ́ni àlékún sàlám tó bá fẹ́ kọ́ ṣe èèyàn pé mo fẹ́ tẹ́sì ọ̀tá ní kí ìfẹ̀sì níjọ́ fàníyàtàfánà bímọ̀ pọ̀jùmọ̀ àti tó ti lọ yẹn tó ṣe wájú yẹn àní kó fẹ́sì kọ́ o ó mú àárú ẹ lójú wá sọ àwọn tó ti lọ yẹn wá ní àwùláyé àbábọ̀rọ̀ sọ́ra àbàtàlà àwọn sàábà náà àbárùn náà ti wọn dáa jù tàbí lòun o ó lè tọ́wọ́ bèbè ọba tẹ́sì ẹ̀ tọ́ pọ̀ ṣe o àwọn ọlọ́kan wọ́n dájú o wà àmọ́kọ̀ ohun ìlìmọ̀ àwọn nímọ̀ o àwọn náà nímọ̀ sọ́ọ̀rí tán sàábà tọ́bá dákélé lórí wà láì ìmọ̀ o tó bá pé àwọn igba ẹ̀kẹ́ tọ́wọ́ wọ́n ní aji salat eh, aslam wọ́n ahkam àrí aslam a ní ìlànà ti lọ wọ́n aslam aslam ara wọn bánà ìbá ti sọ̀nkẹ́ fún bóṣe rí lónìí ṣùgbọ́n wọn aláwọ̀ wà ahkam òun ìmọ́pò ń bẹ́ẹ̀ ó sì ló jìnà jìdòdò àwọn apá apá tẹ́dojú nǹkan rú mọ́rin yẹn lọ́wọ́ amẹ́yìn àwọn àfáà táyìlà tó padà ń bí yí padà ńláàdà wọn fẹ́ tó kú lápẹ̀lú ẹ̀ ń ṣe ayé afọ̀kà láyẹn sọ àbá àbí ọlọ́run wà lókè ta ló béèrè náà sọ àbá àfẹ́kọ́ olóṣèlú wa mi ẹ̀yin wá dé ẹ̀wá ń dàmọ́ ara ẹ̀wá nímọ̀ nìyẹn ẹ̀ ń dàmọ́ ara ẹ̀ ṣe rí tẹ̀ sábẹ́ dúró ní ìyá ní kíni ìmọ̀ ìyẹn gẹ́ ni mọ̀ àwọn àbá nímọ̀ ni mo ní àjọ ọ̀dọ́ wà á òtí ọ̀ kò wá ní jẹ́ adam kò wá ní nímọ̀ nú tó mú ní ọdún sábà ló nímọ̀ owó ló dáa jù ní abdullahi bin masu gbogbo ẹni tí ó bá tẹ̀sẹ̀ tó rẹ̀ ti ṣe kó yá akọ́sẹ̀ sàhábà torí pé àwọn ni àbárò náà ṣe ẹ́ pẹ̀lúgbà olóòbá ni àwọn lọ́kàn wọn dáa jù wà àmọ́fọ̀hùn ẹ̀yìnmọ̀n àwọn lẹ́sẹ̀ kí ni náà jìnlẹ̀ jìdò nínú mọ̀ wà àkọ́lù ohun takalúfà àwọn ọ̀la wàhálà táwọn ẹ̀ta délé ìyẹra tó lábọ̀ra lọ́rùn lábọ̀ra lọ́rùn ọlọ́niwà tí a kò rí sí ìhú sàmọ́wá tó wà láàpù àga ọlọ́run fẹ̀jì sánà àti ilẹ̀ lọ máa àbúbá kiri gbẹ̀gbọ́nu àwárẹ́ nìkan àrírí wáyà kan kẹ́nìkan bèèrè anẹ́bì dákun bóòlù àga ń ṣe rí agbọ́dọ̀ mọ́ ìtàwọn tán dé ń gbẹ̀yìn sẹ́ǹsì lẹ́rìn sọ́ábà tó wà lákọrin tó wàhálà ẹjọ́ bá ń katẹ́rà kẹ́dà yóò tó bá di pé ní ṣé àga yẹn ṣé ó ṣe kíní kan ní ṣé kíní kan ní ajẹ́ kò sádà tó lè tẹ̀sí wà ayé pé mọ̀jáàsì lọ́lọ́run lò lọ́lọ́run fẹ́ dàdà tí ọ̀rọ̀ ni kò sádà tó lè tẹ̀sí tán àti lè lọ ìkí ọlọ́run ni wọ́n ní rahmatulahi tí ọlọ́run sọ pé rahman ló ń gbà lé ó lága bó lága ń fẹ́ wọ́n wá jẹ ìlànà sálásù ẹ̀sìn rẹ̀ máa pí ọ̀ nẹ́bí pé ìlànà sálásù ni pé ẹ̀sìn àwọn àjà ìsù kẹ́nà pẹ̀lú àjá ìlú jẹ̀mọ́ tààrà ń pẹ̀lú àjúz ìyá arúgbó ẹ̀sìn àwọn àjá ìlú lẹ̀sí tààrà kò sí wàhálà nínú tẹ́bá fún mú ìyá arúgbó pé níbo lọ́lọ́wọ́ wà tẹ́bá lókè ní tẹ́bá dé lọ́la kí ní sọ àfáà níbo lọ́lọ́wọ́ wà àfáà lókè ní àdàmú ara wọn ṣùgbọ́n ọ̀gá àwọn yẹ̀ká wọn bókè wà ń bẹ ọ̀fẹ́ wà wà wà nù so mọ́nà àjùsọ́lá gbogbo ẹjọ́ bá ní bẹ́ẹ̀ sísúnà tí ó tẹ̀lé lánàá wọn kó kí ìsira rẹ̀ àwọn náà ní áàdù súnà ó kọ wọn pọ̀ ẹ̀rí àwọn náà ní tọ́ ifátù mọ̀nsúrọ̀ àwọn ìjọ tó ló ń ràn lọ́wọ́ ọmọ ń bi àdéhìí ìfìrọ́ pé tẹ́gbà táyẹn bá pa wọn tán fẹ́rẹ́kọ́tù náà jí àwọn tí wọ́n lá nìyẹn àbígbà tí àdéhìí tí wọ́n lá àwọn tó tẹ̀lé mi àtàwọn tí wọ́n wà pẹ̀lú mi àwọn oníwà pẹ̀lú àdébì ń sọ́lá fún náà ìjọ tó bá ń gbọ́ pẹ́ nìkan lónìí oni ní sàlàfíà oni dọ̀lá ó ní oni ló ó dọ̀túnlá ó ní fífọ́tù nàìjíríà nígbà ah, ìjọba ìlú lọ́wọ́ fẹ́ ṣe ìjọ kan náà ní ìròyìn ẹ̀rí ti wá fún gbogbo ẹ̀ ìwọ́n tó bá dálàdà kan lẹ̀lẹ́ lọ́wọ́ fẹ́ tẹ̀rí bá kìí ṣẹ̀tà wò sókè yẹn wá pera rẹ̀ bẹ́ẹ̀ pé ìlànà sàlàfí ní ń tọ́ wọn kò sí tó burú bẹ́ẹ̀ torí wípé ìsìláàmù náà lọ́lọ́run sí kíni oṣù wa ṣe ṣùgbọ́n nígbà táyẹn ń gbégbé gbúrò ní Islam ó rí pé show me your identity wọ́n ti wọ́n ní ọ̀wá jẹ gan ẹlọ́rin yẹn yóò bẹ̀rẹ̀ pẹ̀lújà ní akẹ́kẹ́ movement akẹ́kẹ́ movement yóò mọ̀ kọ́ láti mọ̀ fẹ́lẹ́nu ojú ògbọ́dọ̀ lọ́sẹ̀ sàlàbíà ni wọ́n ìwọ́ dábò èyí tó wọ́n wọ ẹ̀kọ́ sí ẹ̀rí gẹ̀gẹ̀ tó bá kẹ̀ ìwọ́n tó wá lẹ́rí ìwọ́ ni wọ́n wà dábò ẹ níbi tí ń bo ní ayé àdìsí wo ló sọ pé ẹni mọ̀ sàlàbíà àdìsí wo ló sọ pé tìjàníyà fi hàn mí nẹ̀fṣàmbàndíyà ní bọ́lọ́ tí rí nẹ́tíwáàtì ló lọ́dírí ẹnkàlùgbọ́n rẹ̀ lẹ́rí àdẹ́sítì bọ̀dì kí lọ dúó lé lórí iye tí ẹ̀kọ́ ló kàn wá káàkùn pẹ̀lú sàlàbí àkẹ́kẹ́ láti ìdí ìlànà làwá fẹ́ kọ́ sí mọ́mọ́dún fún fèrèn ó ní máa kánà náà ti ẹ̀sẹ̀ àlúnà anil isnad ó nígbà tí ìyà sọ́tọ̀ wà láyé gẹ́gbà kó yẹ̀ sí pure mọ́mọ́dún fún fèrèn ẹ̀ sínú àwọn tàbí ni ó ní àwọn èèyàn béèrè tó bá tó pé lágbáyá sọ̀rọ̀ wọn ìbéèrè pé bọ́lọ́ ti gbà torí mọ́ sàálà kúrò ìdúrù ó ń dédé gbogbo wọn yàtọ̀ sáwọn tán takọ̀ sọ́ábà lé ní o tán bẹnu àtẹ́lù wọn tọ́bá gbọ́ pé sọ́ábà ló wà ń bí hadisi kan fádìsì yẹn tíṣẹ́ ní ẹbá ti lọ rìnlẹ̀ lọ́dọ̀ sọ́ábà mọ́ wà di pé sàábẹ́ yẹn sàábẹ́ ìmọ̀ gbáàlì sáàtì lórí ẹgbẹ́ òkúlò tọ́ ni onírọ́ ni gbogbo sọ́ábà olóòtọ́ gbogbo mọ́bùdú

nígbà tó ń tó àyà tó wà nù suratu Ali Imran pé yàmù ìtẹ́bíyàdù wujuhu wa taswaddu wujuh ọjọ́ kan bẹ̀ sí ojú dúdú tójú funfun abdullahi mọ̀síwá ní taswaddu wujuhu Ali Sunna ojú àwọn Ali Sunna yóò dìkìdì fún tẹ́fí lóye pé sàlàfí sàlàfí tàbáwò mọ́rùn sáàbí obìnrin ìdárò kó tó ní pé àsàlàfí ah, ni pé ẹni yóò tiẹ̀ kó sí rúurú àwọn alùlẹ̀ àwọn alùlẹ̀ kàlámù rẹ̀ ìnáwó káàdà sàlàfí yà ní sàlàfí tó kí ọ. àbí nígbà téèyàn tẹ̀lé lánà sàlàfí yà wà ní kó mọ́ pẹ̀lá rẹ̀ kí á ní ó pẹ̀lá rẹ̀ ṣùgbọ́n náà tẹ̀lé lánà nìkan lọ fi pẹ̀lá rẹ̀ bẹ́ẹ̀ àbí nígbà èyí tí ìdíyẹ́ mi kọ́lá rẹ̀ ìyàn tí ìlàbúrú nú alimọ́mù ní sẹ́mìyà wọ́n ní àlàáìbà alaman abẹ́rọ mọ́sí abàfàlà kíyàn fi lànà sàlàfíyà rẹ̀ kò fẹ́ àlébùn bẹ́ẹ̀ àwọn àfáà tó ti lọ́tọ́ ti pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ mẹ́rin kẹ́yìn tó ní tí mo kó gbogbo ti ń dé kíyàn fi lànà sàlàfíyà rẹ̀ kò sí àlébùn bẹ́ẹ̀ kò sí àlébùn bẹ́ẹ̀ wọ́n tọ́sàbà ilé ìwà àtọ́sà ilé yìí kéèyàn aṣọ sí ti ara rẹ̀ mọ́ pé a nà sálàfí kò sí àlébùn bẹ́ o wàlìyé ìdìbò kọ̀bó olùsáàlìkàmí wúbe ti fa àkọ́ àlèmọ́ ń bẹ̀rẹ̀ sẹ́mi àní ẹni tó bá pè yàn sálàfí gan ó yẹ ká gbà lọ́wọ́ ìlànà nílẹ̀ lórí ó tìra rẹ̀ rọ́lá mọ̀ ògbé ìgbìdà ah, yìí tó wà kí ló ń ṣe mẹ́ ìyẹn wà pẹ́ẹ́sẹ́ nébù ṣùgbọ́n lánà sọ́lọ́fù ní òṣè gíní ní òye káàmọ́ tó bíyàn a torí pé ẹ̀rí bá ni àbíṣẹ́ ni yẹn bá tó òun lòun wọ́n fúnra rẹ̀ á ní ah, ìlànà tó pé ìlànà tó wà ní òyìnbó lọ́wọ́ tiẹ̀ torí pé ọkọ̀ pàtó kódà alimam bunubaz ìgbàtọ́ bí wọ́n pé tí yẹn lè pẹ̀lú sọ́rọ̀ àbí ẹni tẹ́ kíyà tó láàbù dàmìnì ẹni nígbà tí gbogbo ẹ ti dojú rẹ̀ yìí tẹ́ kíyà tí yẹn lè fi sọ bọ́ra rẹ̀ mọ́ni kí ò sí yẹ méjì mẹ́ pẹ̀pẹ́ eléyìí ní àkíkọ́ mọ́ ní àjẹ sálàfì pàápàá àwọn nǹkan tó wá kó sínú ẹni ẹni tó wá fẹ́ rin irú ìlànà yìí wá sí pàtàkì tó gbọdọ̀ mọ̀ ọdún pé ìlànà tó wà ní kí wá ló kó sínú ìyẹn ni táwọn bàbá ń sọ pé lágbẹ́jẹ̀ rẹ̀ sáláfí lẹ́lórí mọ́ ohun ah, òkè ó sì jọ wà tó gbé tí ìkẹyẹ kó ni sáláfí yà ní kẹ́rin àwọn pèpè sí pé káàkọ olórí ìsìn kájáde sí ìta gbangba káfẹ̀ wọn wọn anikẹ́tẹ̀ láti sáláfì ẹlẹ́mìí lẹ́nu mi tó ti tó jọ ní sórọ̀ ah, ní àwọn tí sáàfì lánà kẹ́nìlá jọ ń tẹ̀lé ara wa náà ni wọ́n ìlànà sáláfì ní tó dúró lérò ní òṣùlù dáwà sàlàfíyà ní tí àsìkò lè gbà wá láti mọ ọ̀sọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kí ìrújú àwọn ènìyàn kọkọ̀ díwọ̀ láti pé ní òfin ti ń jẹ́ sàlàfíyà àbíkán ló wà ṣùgbọ́n àwọn kan àwọn ẹni tuntun àwọn tó ń sọ yẹn àwọn fẹ́ rìn lànà míì tí lànà sàràfí àgẹ́gẹ́ wà ẹ̀fọ́ sí wọn àwọn agogo dá ìfáàtì pé ìlànà tí àwọn òkè ẹlẹ́fẹ́ rìn lànà àwọn sàràfíyà aṣọ fún àǹtí sí mọ́mú mọ̀lìkí ṣe fẹ́ tó bẹ̀rọ̀ rẹ̀ sí wá àbí aṣọ̀dájọ́ iná mú ṣàfi lórí àwọn bídẹ́ àkàlàmíyà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́mọ̀ lílànà àwọn àfà sàràfí ẹ̀yin tẹ́ wá ní ẹ̀ẹ́sẹ̀ sí 1980 tàwọn eré bẹ́ẹ̀nì gbogbo ìmọ̀lẹ̀ yìí kó mọ́ra ìmọ̀mọ̀lì tí kò tó ń ṣe ìwọ́tọ́ ń béèrè gbogbo lọ́nà bá wà yìí kó ló fi rọrùn kó ló fi wà láàmú àbọ̀kájọ mọ́ sí owó mọ́ sí bẹ́ẹ̀ àbí òkè ẹ̀yìn bá ní 1980 kan lẹ́yìn yìí tẹ́ fẹ́ rìn ta ló ń rìn bẹ́yìn ṣe rìn fẹ́ pé ní gbogbo ìyẹn sáà mọ́ ṣe kíní ẹ sáà mọ́ gbọ̀ gbogbo iná ní sàlàfíà gbogbo iná ní alẹ́ sọ́nà ẹ̀ àwọn oníkàn fẹ́ bẹnu àfẹ́ nílànà yìí ọ̀rẹ́ náà ní ìlànà tàlàfíà nínú òṣìṣẹ́ wọn nínú ọ̀rọ̀ wọn wọ́n lè mú lẹ́gbẹ̀ẹ́ kan gbẹ́mítà ti jùlẹ̀ pọ̀ sòyẹ́ ló fà bẹ́ẹ̀ pé tí wọ́n náà bá fẹ́ bú títọ́ fẹ́ mọ àkíkọ̀ nǹkan yìí ọgbọ́dọ̀ dúró táwọn àfẹ́ẹ̀sì fẹ́ dúró lórí kíni ọlọ́run wí kíni ànábì sọ pẹ̀lú lánàá oni, ní mo ti gbàgbé sọ̀rọ̀ oni ó ní àlékà bí àsáre sálàf bó ti orí pa àwọn tó ti lọ wà ní ọ̀rọ̀ fábọ́kà náà sọ́rọ̀ báyìí ẹgbẹ́ ẹgbẹ́ kan ẹ̀yìn sọ̀làbí àmì ìlọ́nà yìí ládùúgbò yìí mélòó kọ́nà fi mọ̀ òdodo ẹ̀rí kìí ṣe bí bikini bilkamiya bẹ́ẹ̀ni kìí ṣe yà kìí ṣe pọ́ọ̀lẹ̀ pọ́ọ̀ntìtì náà fi mọ̀ òdodo quality na fi máa ń mọ̀ káwọn fi ń fi àti ń kọ̀lé láti gálàbà ti ṣe àtàkẹ̀fẹ̀ rọ̀ àìmìyàn díẹ̀ pé wọ́n ti tẹ̀wọ̀n tó pọ̀ lọ ìmọ̀mù yìí ni àlékàbẹ̀ àtàrí sálàf dúó tí lànà tó ti kíwájú wáyé rọ fátọ́ kanáà ó dàbá àwọn èèyàn ògbà jẹ tó bá pẹ́ tí wọ́n ń ṣe yìí ìtàwọn sálàfù ṣe wà ìyáàkà àti ìròrí àwọn èèyàn àtàrùsọ wọn ìlú afinetines náà sọ káàkiri náà ìròrí wọn ni wàyí ń sákàrà fún wò lákàbìlì kọrù kódà wọ́n bá pọn mẹ́tàn pé pákéjì ẹ̀lò ní òbèrọ yóò fi pákéjì ẹ̀ tó bá ti kékò sí lánàá tọ́lá fún àbí ìjáde ní jáde ń jẹ́ wọ́n ní jáde ní ò dá àyíwá pákéjì peaceful protest tí ń pìyẹ kẹ́lẹ̀ ọ̀gá mi pé sákàrà fún pákéjì yìí ìwọ́n tó wá ní gbọ́dọ̀ àbí àyẹ ọba àti freely protest tó wọ́wọ́ gbá tọ́tọ́ ọ̀pọ̀ dàbò ọ̀tọ̀dẹ̀ṣẹ̀ ọkàn fatọ ọfi atọ tó dá ọfi pọ́n ní ẹ̀rí pákéjì ọkùn lọ́dà ní èyí tí ò dá ọ̀sẹ̀ gíní olókọ méjì tí bàbá yẹn sọ ní wà ìyá kàwàrọ̀ àrùjá wà yí sákàfú lákàbẹ̀kọ́ kọ́lọ̀ fàyílà ọ̀rọ̀ nípa mọ́nájì sára tó fẹ̀ jù kọ́nà wà sùpánà wà tààlà kọjá pálá tọ ìlànà yìí ìtọ́lọ̀ wọn fi parí rẹ̀ gbà tọ́lọ̀ sọ̀rọ̀ pé rọ̀dí àlá ánìmú wàrọ́dù ánì tọ́lọ̀ ló yọ sí gbogbo wọn papọ̀ tọ́lọ̀ yọ sára náà pẹ̀lú àìní síwájú wa kọjá kábà wọn lọ́la kọjá kábà wọn lọ́la وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين